you. الحمد لله رب العالمين الذي نوى خلقه كما شاء أحمده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni ọlọ́run ọba tó sì wá ní mùsùlùmí àtọrọ lè kún ìkẹ́ ọlọ́run àti gẹ́rẹ̀ fún ànábí wa sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́wọ́ bá ń láti bà máa jẹ́kẹ̀ fún wa ọlọ́ọ̀bá alékè ọlọ́bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà ní tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lọ́jọ́ téyìn olówó tó lè fi gbára rẹ̀ lẹ̀ téyìn ò fọmọ gbára rẹ̀ lẹ̀ téyìn ò lè fi gbára rẹ̀ lẹ̀ àfẹ́mbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọ́mọkùn bí ẹbọ ọlọ́run sẹ́mi àti ikú níbi ẹbọ o mọ́jẹ́ àṣẹbọ pàdé ìwọ ọlọ́run bá o mọ́jẹ́ àtẹ́sórí ìbínú rẹ o tàbí ọkàn tó mọ́kùnbí wa mọ̀nàfíkì mọ́sàlá ìmí àtẹ̀yìn náà kó o níbi wa mọ̀nàfíkì o kọjá pọ́tọ̀ ní tá a máa sọ ní kọ̀rọ̀ ọ̀tọ̀ ní tá a máa wá sí gbangba àbọ̀tọ̀ ní tá a máa sọ gbangba ọ̀tọ̀ ní tá a máa sí kọ̀rọ̀ mọ́sàlá sọ ìmí àtẹ̀yìn bẹ́ẹ̀ jẹ́ kí kọ̀rọ̀ èmi àtẹ̀yìn jẹ́ ọjọ́ dájú gbangba wa lọ afsan wa bẹ̀lọ́run kọ́sùwàmí kọjá pé ní tá a máa sọ yọ́tọ̀ sí ntá máa ṣe kó sómi àti iná ibi tó ẹ pé ntá máa ṣe yọ́ máa sọ́sọ́ kátá máa sọ gbogbo ìgbà àrànwọ́ sí Allah subhanahu wa ta'ala wípé halali lèèyàn máa ń jẹ láti fi rójú rí ọlọ́run ọba má gba halali lẹ́nu èmi àtẹ̀yìn àdánwò tí ó bá wa tó fi jẹ́ pé bí a jẹ́ àmọ́ láti gbàdó lórí ibú lálìkì àmà má yọjú ẹ̀kan wà láyé síjú ọ̀nà wà á jẹ́ àmọ́ má jẹ́ àgbàbẹ̀dọ̀tà rẹ̀ o la hawla wala quwwata illa billahi al ìjẹ́nu kan fi ilẹ̀ tàfi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sá àbánigbọ́ ju bá a ṣe ń fẹ́ lọ kọ́lájà kò sùn rẹ̀ tábà tún gbọ́ tán náà jẹ́ ọmọ jẹ́rìí fún wa ni pé tiẹ̀ sì wá dá wájú lọ́wọ́ báyìí tọ́lọ́n tí mò ń gbọ́ tí mò ń tẹ̀lé ni mọ́jọ jẹ́rìí lé a lórí àtẹ̀ntì ń wí àtẹ̀ntì ń gbọ́ náà mọ́sá àjẹ́ àtọ́sórí ìyọnu rẹ̀ ní ìjẹjọ́ à ọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ àbáni Israel Allah subhanahu wa ta'ala ó fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó fi kẹ́ wọn ó fi tẹ́ wọn lọ́rùn bí wọ́n tún ṣe ń gbọ́n àlọ́sọ̀tara tó bẹ́ẹ̀ ni tó ń forí jí wọn ó ń fún wọn ní mánú àti sálíwá wọn ò rómi mú ó fún wọn lómi ó tún sọ omi yìí ó di aya ó sọ di èèmà gbogbo tí wọ́n lọ tánàbí musaba ti fi pàpá ìna òkúta omi ọmọ jáde ń bẹ́ẹ̀ ó sì ń jẹ́ déédéé òǹkà àwọn asbáàtù ajíyàmọ̀ ìpè asbáàtù jámù síbùtù ni síbùtù ó ní ọmọ ọmọ èèyàn ìbáwà àjọkùnrin ìbáwà àjọ obìnrin Allah subhanahu wa ta'ala ṣe gbogbo eléyìí fún àbáni Israel tó ń ti bẹ́ẹ̀ náà ń tẹ́ ń sọ ni wípé nǹkan tí wọ́n máa wúlòkó inú wo àwọn jẹ àwọn ọ̀fẹ́ tí wọ́n láti sánmà mà kárìbí mùsọ́bà àbẹ̀lọ́hùn kọ́ bá ń bú nǹkan báyìí jáde ńlẹ̀ arabi musa aleyhi salatu wa salam ó ní eléyìí ṣe ń ta ẹsẹ̀ máa bẹ̀lẹ̀ wọn bá sí ó ti sí ọ̀rẹ́ di ibitu misran àìsàlàyé wípé misrọ̀ ti ń yẹ misrun minel amsor kìí ṣe tèntì bẹ ní ti kọ́ irọ́ ìhùn kọ́ nítorí pé òun ló lárúbáwá misir misir tó ti kọ́ńtírì wọn è mamunu mina sọrọfì ni tí wọn bá lóun rí misrọ rọ ayitu misrọ ni ó wì bọkọjá ń bẹ mọrọtù bí misrọ ó ní ó wì hada misir ntí ó wì nù ṣùgbọ́n sọ̀tọ́lá náà kàwé rẹ̀ ń bíi kálíbà àmọ̀ wípé ntí ń sọ fún ọ ni wípé ẹni ìlú tẹ́ ẹ bá rí ẹ wọ̀ lọ bẹ́ẹ̀ bá bá ti ń jẹ iṣu ẹ máa lọ bá ara jẹ lọ́jà bẹ́ẹ̀ rí kòkó ẹ lọ máa jẹ torí pé ẹ ti rí ìdẹ̀ra ẹlẹ́wọ̀n wà láàkáàkì Allah subhanahu wa ta'ala ó ní ara àyà tó ń fi jẹ wọ́n yẹ̀wúdí ara àyà tó ń fi jẹ wọ́n àwọn tó jẹ́ kèfèrí inú wọn tí wọ́n ń da eérú yìí wọn ò ní níyì bí wọ́n bá ti ń dàrú níwájú tí wọ́n ń dàrú lẹ́yìn àṣírí wọn sì máa tú sí Allah subhanahu wa yóò máa tú sí àwọn oríṣi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò máa tú sí wọn lọ́wọ́ tá a bá wo ọ̀rọ̀ tó sàn bá ní sọ yìí ni àwọn nǹkan tá à ń rí láyé tá a wa ta'ala ni wàlmáskánà òsì kéèyàn máa ná kọ́mọ yọ gbogbo ẹ̀ lówó fi sàdánwò fún yín wà bá ubi rọ́dọ̀ bí min Allah gbogbo bí wọ́n ṣe ń tànà bí wọn lẹ́nu yìí tí wọ́n ń gbé lẹ́nu ojú yìí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà gbogbo bí wọ́n ṣe sẹ́rí lọ tí wọ́n sẹ́rí bọ̀ níbi ìwà abú tí wọ́n wì orí ìbínú ọlọ́run ní àníyàn tó wá sẹ́rí padà sí Allah subhanahu wa ta'ala ní gbogbo bá a ṣe kẹ́wọn tó yìí bá a ṣe sí gẹ́gẹ́ tó yìí wọ́n tún padà yàyọ̀ pọ̀rọ̀ náà ni kọ́dà ara àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe wọ́n máa ń pa àwọn ànábì ọlọ́run tó jẹ́ wípé ànábì sallallahu alaihi wasallam ọlẹ́ni tó sorí ibú jù wájú ọlọ́run inni rajulun qatalahu nabiyyun aw qatala nabiyyan olè ń tọ́wọ́ jẹ́ pé ńgbà tẹ́mìrì ọ̀bọ̀ ọwọ́ ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run lẹ́mí ti bọ́ tàbí nígbàtẹ́ni ànábí ọlọ́nkan ọ̀bọ̀ ọwọ́ tiẹ̀ ló ti bọ́ ojú méjèèjì ọ̀ràn ni kéèyàn ọ̀pá nàbí tàbí kánàbí ọ̀pá yàn ọ̀ràn ni anábì sallallahu alayhi wa sallam ọ̀pá kéèsì wá sílẹ̀ yìí wọ́n bá ní Israel pípa ànábì lọ́wọ́ wọn bí ìgbà tí èèyàn ń fi bọ́ọ̀lù sí àmì àmì ọlọ́run ni ẹ ti pa kọ́dà nínú afẹ́rẹ́ abúlé náà báàsì kan ìpé àbáni Israel ilẹ̀ mẹ́njọ́ kan oṣù kí lè òsì tó oṣù wọ́n ti pa sísí ànàbí ọlọ́run lórílẹ̀ tọ́jẹ́ pé béèyàn bá pa ẹ̀mí tí èyí ṣe bí ànàbí ọlọ́run gan ó ń tọ̀ ń da ọ̀ràn ó ń tọ̀ ń ṣe ni o ó ń tọ̀ ń ọ̀dá ọ̀ràn níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà ẹ̀mí ogún Allah subhanahu wa ta'ala ni mílíkù rẹ̀ ni olóni gbogbo ìdájọ́ táwọn èèyàn bá lè máa ṣe lórí ẹ̀mí lórílẹ̀ tó bá ti yàtọ̀ sí ìdájọ́ náà bá subhanahu wa ta'ala gbogbo ẹni tó sí àtẹ̀ntọ́ tẹ̀lé wọ́n dẹni òfò tí wọ́n bẹ túbá ń bẹ̀ ìjáde láyé kò sínú òfin ọlọ́run wípé àwọn ọmọ bí adama tí wọ́n bá pa ẹnìkan wọn ibi wọn bá ti pàun gbogbo olú gbọ́dọ̀ dé eru kò sínú òfin ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀mí kẹyìn náà àjọ ní bákan gbogbo ẹni tó wípé kan wájú subhanahu wa ṣé bọ́ wá ní mímọ̀ pààyàn lórílẹ̀ lẹ́nìí a rí wípé in tó tún kéré sí ni aburú tá rí lọ́wọ́ àbàní Israel odidi sixty ànàbí ọlọ́run kéèyàn pàǹjọ kan oṣù ẹ wo bí ọjọ́ náà ó ṣe rí nu gbogbo ọjọ́ ayé naam tí wọ́n wá ní wọ́n ń pààyàn ní Palestine lẹ́nì wọ́n ń wọlé wọn wọ́n ń kún ọ sẹ́wọ̀n kọ́dà ẹni tí wọ́n bá fi sẹ́wọ̀n nu wọn tí wọ́n bá fẹ́ fìyà jẹ wọ́n ó di aṣọ dúdú mọ́ lójú kò ní rẹ̀ ń tí ń fìyà jẹun bí tí ṣe ń jẹun kúmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa jẹun bútu yóò máa lẹ́rin yóò máa forí ẹ̀sán gánà ẹ̀ lè ráàánú lójú wọn nítorí pé kéèyàn pa ànàbí ọlọ́run gan kò ní túmọ̀ sí yẹn bí ẹ bá wá ara ẹni tí èyí sànàbí mu ó mi pé nǹkan kan tó lè gbà lọ́wọ́ yà òun náà ní kẹ́mìrì ọ̀bọ bẹ́ẹ̀ mìíràn bàtí ìbọn jẹ̀máà ẹjẹ́ a máa mùtábà àti mbẹ́láyé ẹjẹ́ a máa àwọn tí ń lu ìsìláàmù yìí ẹjẹ́ a àwọn tí ń fìyà jẹ wá ta ló lẹ́tọ̀ọ́ kí wọ́n máa pè ní terrorist gbogbo àgbáyé lónìí tó wọn bá ní Israel tó wọn Yehud Amẹ́ríkà àwọn ni à ń dàrú UK àwọn ni à ń dàrú tí a bá gbọ́ pé gà ń dàrú ní dúọ́lọ́ àrọ̀bíyà nílẹ̀ àwọn lábọ́wá lẹ́nì àwọn ní ẹ̀sìnkí ni o àwọn iná ni à ń dàrú gbogbo ayé pátá lọ́tún lọ́sì àwọn ni à ń dàrú wọ́n sì ń dàrú yìí àwọn modernize dàrú rẹ̀ wọ́n ń dàrú ayé ò tún máa wá pè wọ́n lẹ́ni rí bí àwọn lèèyàn tó dáa ìdán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lẹ́ni tí wọ́n ń gba owó ribiribi tí ó yà kalẹ̀ ní gbogbo àgbáyé pẹ́ńbálibá ni máa polówó family planning ní tá fún ẹ lélẹ́yìí ẹlòmíín bẹ́nu àwọn tí ó di president ìlú tiẹ̀ tó dipò lálámùlù wọn tọ́jẹ́ pé òun làbí kẹ́yìn tàwọn òbí ẹ̀ tọ́jẹ́ bí ọmọ bóyá ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀dógún abẹ́lẹ́ẹ̀kọkànlá abẹ́lẹ́ẹ̀kẹ́ sísìn ni ó náà sì wà nínú àwọn tí wọ́n ń bá wọn gbéyàn káàkiri torí nǹkan kan tí ò ní kó ń gọ́ọ́rọ́ tí ìpìlẹ̀ rẹ̀ jẹ̀máà ìntà abáràn sàlám Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ̀tò sọmọ bíbí in tó fún ẹnì kọ̀ọ̀kan kò lè ju bẹ́ẹ̀ lọ òun gan ti fètò sí in tí ń bẹ nínú àtọ̀ tásàmfin tí ń sọ ọdọmọ yìí tẹ́yìn obìnrin ń gbé yìí kìí sọ àṣeyọ kìí ṣe méjì mílíọ̀nsì ni tó ń ti bẹ́ẹ̀ injò la gbọ́ rí pé obìnrin kan bímọ fifty lẹ́ẹ̀kan náà tó jẹ́ pé nùn tẹ́ ẹ kọ́ ó lè lóyún bẹ́ẹ̀ tọ́sán bá ro tí Allah subhanahu wa ta'ala tó bá ro bẹ́ẹ̀ ala kulli hal afẹ́ jẹ́ amẹ́ntì ń dalẹ̀ ẹ̀rú afẹ́ jẹ́ amẹ́ tẹ́rọ́rìsì ìlọ́fà tó fi pé tẹ́nìkan ibà ìlà inú ẹ̀ láyé tá à lò lọ yìí tọ́bẹ̀ fi pe ànàbí ní tẹ́rọ́rìsì orí ibúlé ọgbẹ̀yìn ọ̀rẹ́ wàláhì orí ibúlé ọgbẹ̀yìn ọ̀rẹ́ àfi bá túbá kọ́dà kọjẹ́ mùsùlùmí iná ń gbẹnu rẹ̀ sọ yóò sì ṣòfò orí ayé tó wá torí àti rẹni tí ń gbẹnu ẹ̀sà ìmẹ̀yẹrú ẹ̀rí torí kó lè ba àmọ́pò ó tún fẹ̀sìn ẹ̀lẹ́ ó sì jọ ń ba lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ títí títí tó fi wá di pé ọfẹ́ di tó kù àgẹyọ ọ̀rọ̀ kan tó kù àwọn márùn ni àwọn ń jà sí n tó torí ẹ̀gbálíkì àmà rẹ̀ lẹ́nu àìmọye nǹkan burúkú ní sọ ń pẹ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n wá sí mítí láàrin ra wọn wípé tá a làbà múnú àmọ́ra àrùn wọ́n ní ẹ̀kọ́ kọjá lágbájá náà ṣé pé kéè sara wa àpilẹ̀ kékeré o kéè sara wa ẹni tó sì jó ẹni tó sọdọ lórí ibú gan nu ẹni tó torí ẹ ẹni tó fẹ́ dàlàyé ẹ ó ń gan nu naam. Allah subhanahu wa ta'ala ni àwọn ànábì tí wọ́n sì ń pa yìí bí gọ́yìrì làákì wọ́n ń pa àwọn ànábì ọlọ́wọ́n ba tí èé ṣe lọ́nà ẹ̀tọ́ ìbírí ọ̀wọ́ ipe sí ẹ̀ lè pànàbí lọ́nà ẹ̀tọ́ ni tọ́lọ́ sọ tọ́lọ́ bá gbọ́rọ̀ wà báwọn wípé àwọn ànábì ọlọ́run ibi tí a ti dúró ní ìjẹjọ́nu. èdè lárúbáwá èdè tó kún pọ̀ ni èdè tí àwọn àjá ìbò ọlọ́run bá ń bẹ́ẹ̀ ni èmọ́ ọlọ́run bá sọ̀tara ń bẹ́ẹ̀ kò sì sí èdè tó lè dúlẹ̀gbẹ̀ gbogbo èdè pátá tá à ń sọ láyé Allah subhanahu wa ta'ala lọ́mọ ma síbẹ̀ ó sì fi ń jẹ́ àpẹ̀lẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam. anabi ọlọ́run ọba kan kò lè ṣe tí wọ́n èpa tí wọ́n fi wá náà tọ́ pa yìí wọ́n tún lọ́dọ̀ ọlọ́run ara àwọn òfin ọlọ́run ọba lórílẹ̀ pé ẹ bá ti ṣe nǹkan náà kéèyàn ọpa ó gbogbo ẹni tó bá ti ní obì ńlé tó olóńtó àṣírí tó náà sọ pé bẹ́ẹ̀ lórí àbáwọn ẹ̀mẹ́rin ni a bá ń bẹ̀ ìdájọ́ lọ́sọ̀ àtàlá látòkè sẹ́mà ni pé wọ́n lẹ́kọ̀ọ́ pọ́ńtọ̀ ni. ìjọba làákà ìmú pé ànàbí ọlọ́run kan lè ṣe báwọn kọ́dà látìgbà tí wọ́n bá ti dáyé lásọ̀ yóò ti máa sọ wọn ní àwọn abú ìyẹn tí wọ́n fi àtọ̀ nù. No kò sí ẹnìkan lónìí tí ó máa jókòó lórí àga pé mọ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ bá fáwọn èèyàn tí èrú ò ti sínú gbèsè ayé bẹ̀rẹ̀ nígbà kékeré ni o nígbà tọrọ èyí tẹ́ ni o ǹgbà òtún yé tọrọ náà lọ́wọ́ bá pé a mọ́tún láti rí eléyìí tó ìgbà lọ́wọ́ mi kò sí àwọn ọlọ́wọ́ bá láti kí wọ́n a. ọ̀tún ní òsìrè lálọ́ subhanahu wa ta'ala ni ó ti máa sọ wọn a jẹ́ wípé ara àwọn ọ̀nà tí rábà máa ń gbà gbé ọ̀rọ̀ kalẹ̀ níbi nǹkan tó bá jẹ́ wípé ó jìnà sí kírù ọ̀sẹ̀lẹ̀ tàùkìdù ni ọwọ́ awa lójú bí ẹni pé n tó lè ṣẹlẹ̀ láà òun náà sì ní túmọ̀ hadithi ummi salama àti yawa aisha wípé àrùn a máa gbà àwẹ̀ o tí ó sì ní jẹ́rẹ́mbàlá tó yẹ pé lẹ́yìn ìgbà tí fájìrù bá yọ ni ó tó ẹsẹ̀ wẹ̀ kọ́dà jẹ́nàbà tí sì máa nílà min ghairi ihtilamin wọ́n fẹ́ jí ó yé wa pé tó súnmọ́ kan nínú àwọn ìyàwó rẹ̀ ni tí èsì ìṣe ti pé bọ́yá ọlálàdà nǹkan sára torí àwọn ànàbí ọlọ́run la yahtalimon wọn èè lálà kí wọ́n dà nǹkan ara torí tàlá ọ̀bù ṣẹ̀tọ́n ìní ma ń sábà fà kéṣù ọmọ àfọpọlù èèyàn síré lójú náà wọ́n ń máa sùmọ́ọ̀n min dhalik Allah sọ̀tara sì ti sọ wọn bírú nǹkan báwọn ẹ bá kàwọn ń wò ó yóò ní à mí ń tìlámi tí èyí ṣe pé bọ́yá ó sùn lálà ó pé a máa sùn lálà ń gbà mí la ìntẹ́sì fẹ́ sọ. So ó ní pé tírù rẹ̀ sí ẹ̀ ṣẹlẹ̀ sí min ghairi ihtilamin lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala ó wá ti àyà kan bọnú àwọn tí bá ní sọ́bọ̀ nípa bani Israel ó wá ní a'udhu billahi minash gbogbo ń tó ń fi ṣe ń tó ń ṣe yìí fún wa kí sì ni tó ṣe fún wa à ń bọ̀ wájú ó ní a'udhu billahi minash shaitani rajim innal ladhina amanu wal ladhina hadu wan nasara was sabi'in dájúdájú gbogbo ẹni tó bá gba Allah subhanahu wa ta'ala rẹ̀ gbogbo àwọn bàbá òdodo tí ń tẹ̀lé wàrúbí sàlámì walladhina hadu àti àwọn tí wọ́n ń pera wọn ní yehud wan nasara àti àwọn ń pera wọn lọ́mọ lẹ́yìn ànàbí Ìsá alayhi salatu wassalam wasọ́ọ̀bì ìnà àti àwọn sọ́ọ́bíà tẹ́ǹsì ẹ̀sìn sọ́ọ́bíà àwọn ṣùbá àwọn wo làwọn eléyìn man amana apá kan àfáà ní man yẹn alá ààyè rọ́fùrù lọ́wọ́ à ń wò bá ní marufu ni apá kan ní mansubu ni tọ́jú marufu ààyè wo lọ́wọ́ nínú nahwu tó bá sì jẹ́ mansubu ààyè wo lọ́wọ́ ẹnikẹ́ni man amana billah tó bá gbòòrò ọba gbọ́ wal yawmil akhir àdìjọ́gbà lìkìyàmá wa amila salihan tí sì ń ṣiṣẹ́ rẹ̀ falahum ajrum inda rabbihim man lédè lárúbáwá wọn a máa lò fẹ́yàn kan wọn a máa lò fẹ́yàn méjì wọn a máa lò fẹ́yàn tọ́pọ̀ allah subhanahu wa ta'ala ni a'udhu billahi minash shaitanir rajim nusratu yunus wa minhum wa minhum man yastami'una ilayk nínú suratu an'am olùfẹ́yàn kan wa minhum man yastami'u ilayk wa minhum man yastami'u ilayk ìlọ́fà ìtìbárù jámù ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́lọ́m sọ pé fáláhùn kò sọ pé fáláhùn máa ti bẹ̀rù ó sẹ̀ jámù fáláhùn ajiruhum inda rabbihim irú àwọn ẹni wọ́n gbẹ̀sẹ̀ wọn tí ó pè pérépéré àwàdúró áyà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bí wọ́n máa fi sọ àwọn èèyàn nù kódà iná míì sì gbọ́ tó fi ní kò sí yàtọ̀ láàrin ẹ̀sìn kankan tí àwọn láti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀nà tó bá wù ọ́ ló lè gbà sí onítọ̀ọ́ náà sọ náà rẹ̀ wípé innal ladina amanu àwọn tó tẹ̀lé ìbílẹ̀ sọ àwọn mùsùlùmí olùgbàgbọ́ òdodo jẹ́ ń kiri wal ladina àádú àti àwọn yahudi wan nasara àti àwọn christian was-sabi'in àti àwọn sabi'in man amana billah gbogbo ọmọ ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ nù wọn ìgbàgbọ́ ẹ̀ lọ́kàn rẹ ìyẹn ni ó wà á fà tó fi jẹ́ wípé a lè tú àyà ìtẹ́lẹ̀ nì láti lè ba àṣàlàyé àlámẹ́rì fitifiti ìnálẹ̀dínà àmọ́nù apá kan nú àwọn àfa àti mọ̀ pé àmọ́nù yìí wọ́n ní àyà yìí ẹ̀mọ́ ti jẹ́ ń sọ yìí mọ àwọn tí ọlọ́run kàkàlẹ̀ yìí ná apá kan ní àmọ̀mẹ́lẹ̀ tí wọ́n gbàdúrà sàlámù bọ̀lọ́wọ́n bá ń sọ apá kan náà mọ̀nàfíkì ni àti á pé àmọ̀nàfíkì ni tí á nà mọ̀nàfíkì ni wọ́n ní áyà yìí kìí ṣe mọ̀nsúkọ̀ ọlọ́wọ̀n parẹ́ bá a ṣe ń wò ó àwọn tí á ní amòmí ní òdodo náà ni wọ́n ní áyà ọlọ́wọ̀n bá ti parẹ́ pẹ̀lú ìtọ́ padà sọ́rọ́tù alimran wípé a'udhu billahi minash shaitani rajim wa man yabtaghi ghayra al-islami dinan lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wà sáyìn ìsìláàmù látàgbàtọ̀ sáyìn rẹ̀ tán ó ti fi sí sáyìn yẹn pa ayàtà afẹ́ túmọ̀ yìí ó ti fi parẹ́ ṣùgbọ́n la. aliyahud manuhumuli yahud àwọn gangan ni yahud yahudu yìí kó tó di wípé ẹni tí bá ti kúlùmọ̀ yàtàdá yánu bidini tawrah fahuwa yahudiyun gbogbo ẹni tó bá ní ti ń bẹnu tawrah ilò ń tẹ̀lé tí a bá nàbí musa láti máa fi sọ́rọ̀bà sọ̀tàlá oní yahudi ṣùgbọ́n bí tó ti bẹ̀rẹ̀ kàn anabi suleiman alayhi salatu wassalam arọ́madọ́madọ́madọ́madọ́ma anabi yankubu ni anabi méjìlá ọmọ méjìlá àwọn tó wá fọ́njáde látara ọmọ ọkùnrin kọ̀ọ̀kan àwọn ní ń pè asibatu àwọn ọmọ ọmọ fún israel tani jẹ́ Isra'ilu anabi Yakub ṣùgbọ́n àgbà lára ọmọ anabi Yakub làbí Yusuf wa àkọ́bí anabi Yakub lọ́kùnrin wọ́n máa ń pè ní Yehuda àbíkẹ́yìn máa ń jẹ́ Binyamin òun àti anabi Yusuf níyàjọ papọ̀ fún anabi Yakub ṣùgbọ́n ìgbà tánàbí yakubu papòdà alayhi salatu wassalam àwọn ọmọ rẹ̀ pìlẹ̀ yìí bó ti ẹ̀ pé ìtìláfi gbọ́dọ̀ wọn àfa wípé sànàbí ọlọ́run ni wọn àbọ̀wọ́ nàbí yusufu nìkan lànàbí ọlọ́run ọba láàrin wọn. torí irú tí ẹ dẹ́wọ́ yìí sànàbí kan lè dẹ́rú ẹ̀ wò ẹ sì sọ pé màásùmọ́n làwọn ànàbí ọlọ́run ọba. نعم، àwọn ọmọ ìpìlẹ̀ fánàbí yakub ònkálukú wọ́n bí ọmọ kalẹ̀ rẹ́rẹ́rẹ́ lára àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ yìí ìlànà bí dawud wa tó bí anabi suleiman imran tó bí Maryam tí Maryam bí Isa anabi Ọlọ́run tí èyí sọmọ Ọlọ́run ẹrú Ọlọ́run tọlọ rán sí àwọn èèyàn lásìkò tiẹ̀ tí ń jẹ́ Isa tí ń pè ní Jésù yìí ojú méjì òun làwọn tí wọ́n ń kọ ìtàn ansab ilmul ansab ìmọ̀ ìran ìran ìran ìnira gbàgbà wa nínú ojú àkọ́kọ́ bàbá sixteen ó ní ànábì Sulaiman wà sí ẹni tó bí Mariam tí ń ṣe Imran ojú kejì bàbá twenty four ló wà sí ló wà sí Imran tó bí tani o tó bí Mariam tí Mariam fi bí Isa ṣùgbọ́n gbàtí ànábì Sulaiman tẹ́ìmù yẹn gbogbo àwọn asibáàtù pátá mamlaka kan náà ni wọ́n ní kíndọ́ọ̀mù ẹ̀yọ kan náà ni wọ́n ń lò ṣùgbọ́n nàbí Sulaiman nígbà tó ń papòdà inqasamat mamlakatu bani Israel qismain kíndọ́ọ̀mù wọn fọ́ méjì à ń pè ẹnìkan ní rọ̀bìàm ara àwọn ọmọ tí ànábì Sulaiman bí láti di ẹ̀ gẹ́gẹ́ ni bánabi Sulaiman ṣe kú tán Bani Israel fọ́ méjì kingdom wọn fọ́ méjì bí ìgbà tá a ní odidi ìlú ńlá tó wà kọ́ńtìrì kan ó pé méjì mọ́mlákà kan wọ́n bá rọ̀bìáàmù yẹn tọ́jọ́ ma ànábì Sulaiman àwọn bá lọ ṣùgbọ́n àwọn tó wá tẹ̀lé jù nínú àwọn àsìbáàtù àwọn tí igun tí wọ́n jẹ́ ti yahuda tó jẹ́ àkọ́bí fún ànábì yakub gbogbo àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ bí wọ́n ṣe ń gbéra wọn pọ̀n gbéra wọn pọ̀n gbogbo wọn ń bá mamlaka rọ̀bìámù lọ àti bìnìyàmín tó jẹ́ àbìkẹ́yìn fún ànábì gbogbo àwọn nẹ́sìlù titi wọn gbogbo ìdí igi tiwọn méjèèjì ń papọ̀ pẹ̀lú rọ̀bìámù tọ́jú ọ̀rọ̀bí suleiman àwọn àyùn wọn tẹ mẹ́mílàkà kan dó níbo ni wọ́n wá ń lò ààyè tánibí Sulaiman lò ní Arushalim ṣe bí a ma Arushalim Jerusalem náà nù ní lọ́wọ́ bí wọ́n ṣe máa ń pè lọ́wọ́ nù Arushalim yìí tí bàbá rẹ̀ tó ti lo ìgbà ibẹ̀ ló náà sí kí ni o ibẹ̀ ló náà ti ń sin ọba odúbà wọn mọ́mílàkà kejì yuwarbiam ilé okò ẹni tó di ọba níbi eléyìí ṣùgbọ́n gbogbo àwọn asibáàtù mélòó ni ó kú báwọn mẹ́wẹ̀ẹ̀wá mẹ́wàá tá a bá yọ méjì kú òun méjìlá ṣé mẹ́wàá náà ni jazakumullahu khairan gbogbo mẹ́wẹ̀ẹ̀wá e yìí àwọn bọ́sẹ̀ yìí ta ni o yuwarbiam yuwarbiam yìí gbogbo wọn sí kúrò ní Jerusalem ní Jerusalem gbogbo wọn sí àwọn igun mẹ́wàá ikú wọn sí kúrò ní Jerusalem níbo ni wọ́n ń lọ ti wọn wọ́n wá gba ìlú kan lọ tá à ń pè ní sáàmìrọ̀ sáàmìrọ̀ yìí òun làwọn tẹ́dọ̀ sí ní gbogbo ilé ayé pátá lásìkò náà bani Israel wọ́n jẹ́ mamlaka méjì kingdom méjì ìkan wà ní Jerusalem ìkejì wà ní kíni o sàmìrọ àwọn tí wọn bẹ ń sàmìrọ yìí tá a lọ bá tiwọn ẹ naam la hawla wa la billah naam yuwarbi'an àwọn wà ń bẹ wọn wà ń bẹ wọn ń sayé lọ wẹrẹ wẹrẹ wẹrẹ à ń pe àwọn ìran kan ní al-ashuriyun àwọn àṣúrì àwọn kógun pẹ̀lú àwọn lọ́balọ́ba wọn bí ẹ sì wọ́n wá lọ rè fèsì àwọn ará sámírọ̀ lẹ́yìn ìgbà tí kingdom yìí ti exist fún bíi two years ńgbà akogode wọ́n borí wọn wọ́n borí àbàdé sọ̀rọ̀ yìí yẹn wọ́n pa ìbẹ́yẹ nu wọn ẹ̀rọ tó wá kù wọ́n kó wọn lẹ́rú wà nàkọ̀lù wọn ìlà àṣùr wọ́n kó gbó wọn nàkọ̀lù ìlà àṣùr àbí dání kó wọn lẹ́rú lọ sí àṣùr níbi tí ìlú àwọn tó kó gbòjà wọn tọ́ wà wọ́n wá mú wọn díẹ̀. nínú ìran àwọn àṣùrù wọn ni kí wọn máa gbé sáámírọ ọ̀rọ̀ yóò clear ẹ wọn ò fi ẹjọ ga wọn ò jẹ nìkan kó kù nù bàní sọyìn nílùú mọ ọwọ́ ń dàbí ẹni pé ẹni tó bá jẹ́ wípé kò bàbá ìtàn tí ò tó bá àrọ̀bá lẹ́yìn ìgbà نعم àwọn tí ń débẹ̀ àwọn banisọ̀ ìtì ẹ̀ pakù tí ẹ̀ pakù níbo ni ẹ̀ kún ọ wọ́n kọ́ sí àṣùr ẹ̀ mẹ́rin sẹ́ni gbogbo tá à ń sọ yìí tá a bá sọnù tá a bá sọ́bọ̀ ibi tá a máa parí ẹ̀ sí ni wípé innal hakima alladhi mizanuhu abadan. innal hakima alladhi mizanuhu abadan. بالرفع والخفض منعوت وموصوف بالرفع والخفض منعوت وموصوف وموصوف بالرفع والخفض منعوت وموصوف بالرفع والخفض منعوت وموصوف يرتب الأمر يرتب الأمر ترتيبا يريك به يرتب الأمر ترتيبا يريك به وفيه علما وفيه إذا فكرت تفعيل علما إذا من وفعلا إذا فكروا تعريف من وفعلا إذا فكرت تعريف يرتب الأمر ترتيبا يريك به يرتب الأمر ترتيبا يريك به إلما وفيه إذا إلما وفيه إذا علما وفيه إذا فكرت تعريف علما وفيه إذا علما وفيه إذا علما وفيه إذا فكرت تفر تعريف بأنه الله فرد لا شريك له بأن بأنه الله فرد لا شريك له بأنه الله فرد لا شريك له بأنه الله فرد لا شريك له في ملكه وله في الخلق تصريف في ملكه وله في الخلق تصريف في ملكه وله في الخلق تصريف ميزانه الحق ميزانه الحق لا خسران يلحق ميزانه الحق لا خسران يلحق ولا يقوم به wàlá yakumu bihi fili wazini tatufifun. wàlá yakumu bihi wàlá yakumu bihi fili wazini tasufifun. tatufifun wàlá mizanuhu lihaqu la khusirana yalhaquhu. ميزانه الحق لا خسران يلحقه ولا يقوم به wala yaqumu bihi fili wazini tatufifun. wala yaqumu bihi fili wasfi tatufifun. fili wazini. wala yaqumu bihi fili wasfi tatufifun. àwọn àṣùrìyún ń tàn sọ yìí afẹ́ túmọ̀ àáyà ni afẹ́mọ̀ ìdí tí a ń fi ń pè yahudu ní yahudu bóò ló ṣe wá di ẹ̀sìn bóò ló ṣe di pé aṣàṣàrà náà ń lò nínú alukur'an táàfin wá mú ìdájọ́ ẹ̀sìn jáde ń bẹ̀ naam gbogbo ń tà ń sọ yìí kèétí ìkìlá kí la fẹ́ mú jáde ń bẹ̀ o ìdájọ́ ẹ̀sìn ni la fẹ́ mú jáde ń bẹ̀ torí wọ́n ọ̀rọ̀ báyìí a ti fi wọ àwọn kan rí láyé tá a wò pé ibi ọ̀pọ̀lọpọ̀ sínú tá a rí ààrí gbàdún ẹ̀sìn kankan táwọn èèyàn sì gbé wọn sí ààyè pé ọ̀tọ́rítì rẹ̀ wọ́n sì da nǹkan tó pọ̀ nínú ẹ̀sìn fún wa kódà nígbà ó di pé ọ̀rọ̀ ṣẹ̀ríà wa ń dé ntí a bá ti máàkì làwọn èèyàn gbà ń ṣẹ̀ríà ntí a bá rọ́ǹgì àwọn èèyàn gbà kódà kò jẹ́ pé nsìlọ́rọ̀ wọn bá yọnu sí ní a fi ń pariwo. wípé gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ tú àwọn èèyàn lẹ̀ ẹ sì tú ọpọlọ wọn lẹ̀ ẹ jẹ́ káwọn ò firi ẹ̀yin àfa náà ẹ má pẹ̀lú ntọ́nà wọn fi mọ̀ yín bó jẹ́ pé a sì ń pariwo náà wípé ó dìgbà tá a bá tó mọ rahimahumullah wa amwata ọlọ́mọsàbá ni kí àwọn àfa tí lọ́nu wọn bá ní àti wọn kú láyé bá ní kẹ́ wọn ẹn tí ń pè ní àáfà nígbà tá a bá tó mọ kíímà wọn ẹ̀ẹ́rì á sì mọ̀ ń gbọ̀ báyá ó ń làṣírí ó tù padà wípé díẹ̀ sì lè tẹ́ tí rí tí ń ka ọ̀tọ̀ nǹkan fún yín láì mọye ọdún tẹ́ ń pè àfilágbájá àfilágbájá wọ́n sì gbètí àlọ́ wọ́n sì ń ka ọ̀tọ̀ ní ti ń bẹ́ńbẹ́ nítorí àti fi dìfẹ́ǹdì ẹgbẹ́ láhàwùlà eléyìí kú sọ̀rọ̀ pé wọ́n wọ́n ń tẹ gbangba lélẹ́ ṣùgbọ́n táwọn sáà ń bẹ̀rẹ̀ ni wípé ntọrọ wo yẹ ba yi kan si aparasi ibu sáàmù asọ dọ amitina kọbila an yu si banalibala ya arahamur rahimin walaja kun sore al-ashuriyun naqalu. بقية بني إسرائيل بعد أن قد قتلوا أكثرهم ونقلوا بقيتهم عبيدا إلى أصل بلادهم آشور وأسكنوا بلاد السامرة طائفة من الأشوريين àwọn àṣùrì yìí nù yìí wọ́n fa àwọn èkú sí sàmìrọ̀ àwọn ń gbébẹ̀ wọ́n lọ lu àwọn tó kùnú Bani Israel ìdán lẹ́wùsù ìlnà tí wọ́n bá bí wá pé á Bani Israel látìgbà tí àṣùrì yìí ti kó gbogbo sàmìrọ̀ ìjẹ́ wọ́n tún ní kọ́ńtírì mà láyé kìláwì á ní nam wọ́n tún ní ó sì kú ẹyọ kan tí ń bẹ ní. Urushalim tí ń bẹ níbo tí bẹ ní Jerusalem táàsì ní ọ̀tẹ̀bẹ̀yẹdó òun náà ni Rahbiam ọmọ ànábì kìíní o Sulaiman ìgbò sẹ̀sà ogun náà ó wọ. Urushalim àwọn ní akógun jabẹ àwọn Rome àwọn Rome wọn kógun jabẹ nígbà tí wọn náà kógun jabẹ wọn pa àìmọye nù àwọn Bani Israel nígbà pàpàpà àtọwákù nù wọn àjìláhùn àrùmù àjàlá àlàkírọ libani Israel tí ó bá ní à ń ṣe ìjìláwù fún yàn jàláwù fún yàn ẹ eh, ọlọ́run sọ ń bẹ o tí wọ́n bá kógo jà yàn wọ́n ti pẹ́yìn tí wọ́n pa wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe nǹkan kan wọ́n á ní kò burú ṣe ẹ̀rẹ́ yìí tó kù yìí a kàn sí kíran yín ọmọ bá a parun ṣùgbọ́n déédéé tí kò ju ẹrù téèyàn lè fà lọ ẹ̀yẹ múnú dúkìá yìí ọ̀ya ìgbó rere tún gbọ́dọ̀ wọ̀lú ìmẹ́wo òní à ń pè ní jàláwù tọ́lọ̀ ń ṣe fún yehud ńgbọ́n dalẹ̀ ní Madina wàláì wọ́n dalẹ̀ ni wọ́n ń bá wa sọ ṣùgbọ́n wa mùsùlùmí àkíyèsára wípé sànàbí yíyan ló lè bá ba àwọn kó Madina àwọn ń bọ̀ wà gbẹjú sànàbí náà kó Madina àwọn ó wù sáàrí rẹ̀ báyìí kí n tán àbárí ọ káwọn bá ń bẹ̀ eégún ní o gàngàn ní o àwọn fi hàn gbogbo ayé báyìí àwọn àkókò wípé tọ́ ọ bá bàbá àti ayé àwa náà lé wọn náà nígbà tó o sì máa wọ́n sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ jòjúmọ́ jòjúmọ́ ìgbà kan bẹ tí wọ́n máa wọn kan tí wọ́n ń gbẹ́lẹ̀ bọ́ rádaràdá tí tiẹ̀ ń bẹ̀rẹ̀ àwa mùsùlùmí kò tiẹ̀ yóò sí ń bẹ̀ ní ntójú wa ń kàn jòjúmọ́ lẹ́ni. kò sí kọ́ ẹ́ kò kò kò ó ti kú ònú tó yẹ kọ́ ọ̀rọ̀ wa idan aljalawul akhir libani israel alayedi rome lọ́wọ́ àwọn róòmù àti gbọ́n àwọn àwọn bá tó wá kù sayyaruhum wọ́n sayyarọ̀ wọn wa ajlawhum min urushalim wọ́n lè ẹ̀kọ́ jerusalem àti gbọ́n lódi pé bani israel wọ́n rìn káàkiri lórílẹ̀ wọn ò nílùú mọ́ ìbéèrè ó tó wá wá wípé ìpìlẹ̀ tó jẹ́ Jerusalemu yìí tí Baitul Maqdis ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ló ní sábà ní sọ ènìyàn ni àwọn ní kọ́kọ́ gbèlú ń rí bí ibnillahi al-wahid al-qahhar tó bá di jọ́mẹ́jọ màá mú tí a kan wá à ń pè ní tàríkù Falastin bani sọ̀rí gẹ̀ẹ́gẹ̀ hàn nígbà pálọ̀ ń dalẹ̀ ayé o ayé ń jayé hàn wo ni ẹ kọ́kọ́ borí ilẹ̀ rí gan bóòlù sì dìdì bani sọ̀rọ̀ yìí bóòlù sì kú lọ́wọ́ wọn. wọ́n kó gbọjà wọn. bí àwọn eléyìí ṣe wá já kúrò tí a rìn káàkiri lórílẹ̀ àwọn tí a jẹ́rú lọ́dọ̀ àwọn àṣùrí yún tí ó jẹ́ bàkíyà bani Israel wọ́n wá ń jọ ìwọ̀n káàkiri káàkiri ṣùgbọ́n láti gbà náà wọn ní bẹ́ẹ̀sì mọ́ ṣùgbọ́n gbà tí kíní ìdọ́rọ̀ náà bá wá Yahuda àwọn tí a padà sẹ́yọ látàbẹ́ tiẹ̀ láàrọ̀ ọmọdọ́mọ wọ́n pọ̀ ju ti Binyamin lọ. No àwọn àrọ́mọdọ́ máa ìkí àti ẹ̀ nígbà tí àrọ́ lọ sẹ́yìn rọ̀bìám àwọn yóò pọ̀ débi pé tí wọ́n bá ní mamlaka àwọn yehud mamlaka bani israel ní urushalim ó kọ wò ní ẹ̀ ń pè wọ́n ní à yehuda yehuda bí ìgbà tí a ní ìjẹ̀bú ẹnìkan ní jẹ́bẹ̀ ìjẹ̀bú ọmọ ìjẹ̀bú ọmọ ìjẹ̀bú ọmọ ìjẹ̀bú títí títí bó ṣe wá di pé àwọn lọ́dọ́ wa wọ́n jọyìn wọ́n ma àwọn bàní sọ̀yìlì àwọn náà rògbòmọ̀ lọ́gbọ́wá nígbàlábà máa pè wọ́n àwọn bá ń pè à ẹ̀wọ̀n yahud ẹ̀wọ̀n dáàlì ní nípìnlẹ̀ àwọn lọ́gbọ́wá ní sọ di dáàlì ẹ̀wọ̀n yahud ẹ̀wọ̀n yahud ìtura ni pé ẹ wọ àwọn àrọ́mọdọ́mọ yahuda tọ́jú àkọ́bí ànàbí yakubu tí a wá tẹ̀dẹ̀rú ṣàlímù lẹ́yìn ìgbà tí ànàbí sulaiman tọ́jẹ́ bàbá fún rọ̀bìham tọ́sálàìsì tó ń gbọ́rí òye ìnẹ̀fọ́ ń pè yahud ìpìlẹ̀ rẹ̀ gángan nù. ìmọ̀ míì tó wá ṣẹlẹ̀ nínú èdè lárúbáwá àwọn ní vẹ́ẹ̀bù kan tí a ń pè ní haada yehudu haudan tàbí muhadatan ìtumọ̀ ẹ̀ ní kéèyàn sẹ́rí kú omi gàtọ́wà tẹ́lẹ̀ kọ́mọ̀sì nǹkan yẹn mọ́ haada taaba wahudu sẹ́rí padà. Allah subhanahu wa ta'ala tó nímọ̀ pẹ̀lú gbogbo nǹkan lódìdí àti nífọ̀sí wẹ́wẹ́ àwọn yahudu yìí tá a ti mọ̀ pé ìpìlẹ̀ wọn gẹ́gẹ́ àwọn ní àwọn àwọn àrọ́mọdọ́mọ yahuda àwọn tó ti wà àwọn kéékèèké yòókù ti pẹ̀lú àwọn àṣùrọ̀ tí wọ́n ń kú òlòkù ẹrú ni o wọ́n ń yá àṣà lọ ni o wọ́n wá lọ rè join àwọn yòókù ṣùgbọ́n wo ni mamlaka mà ìjọyìn àwọn yòókù yìí àwọn bàní sọ̀rọ̀ yìí ti wá di méjì báwọn tá a bá ń ba abọ̀ láti pilẹ̀ mamlaka méjì tó fọ́ wọn méjì yẹn mamlaka kan ti parẹ́ wọn ò lóókọ kankan tó so wọn mọ́ mamlaka ẹlẹ́ẹ̀kejì àwọn pilẹ̀ lóókọ pẹ̀lú Yehuda ìwọ̀n bá àwọn péréte tó wá Allah subhanahu wa ta'ala wá jà máa méjèèjì Yehudu nínú nínú nínú àyà mi ó ní walladhina hadu àwọn míì tí a tó lọ rè sẹ́rí padà lọ rè bá àwọn Yahuda pilẹ̀ bó jẹ́ pé bàtí sẹ́nà gbogbo wọn ṣùgbọ́n ọkọ̀ tán máa wọ̀n kan lórí okun àkejì ọ̀tán díẹ̀ sí ilẹ̀ wọn náà ní a bá ń jẹ́ Yahud ìyẹn clear ṣùgbọ́n tí a bá wà wọ ayé yìí alásọ̀ sọ pé innal ladhina amanu wal Yahuda ó ní wal hadu ìdán ó ń bèrè wá bèrè wípé nínú súratul A'raf kí ni túmọ̀ dáná bí Musa ń sọ wípé inna hudina ilayk ìgbà tí ọ̀nà pín mọ́ wọn táwọn tí ń sẹ́lọ́ pọ̀nú àwọn èèyàn rẹ̀ táwọn sọ̀rọ̀ máa bínú àbí Musa ń pé rọlọ́wọ́n bá wa inna hudina ilayk ayé túbúna ilayk asẹ́rí kúrò níbi gbogbo tó ní àmọ́ sèyí asẹ́rí wá síbi ìyọnú rẹ̀ foríjì à. sọ̀rọ̀ yehud ó ti ṣe báwọn lẹ́yìn ọ̀rẹ́ yìí fasọ́rọ̀ yehud lákọ̀bán alákùnlé máa ń yàtàdáyẹn bìdí ní tàwùrọ̀ gbogbo ẹni tí bá wá ti ń fi ẹ̀sìn tàwọ́rọ́ tó jẹ́ pé ti ń bẹ́nu rẹ̀ ìlú ń pè ní tóun tẹ̀lé tóun fi ń sin lọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn a máa pè ní yehudiyun kódà kọ́ jẹ́ ìpìlẹ̀ bani israel kí rí wa allah subhanahu wa ta'ala ń bá ní sọ̀rọ̀ ní ma'ida. إنا أنزلنا إليك إن أها إنا أنزلنا التوراة يأكم بها النبيون الذين أسلموا للذين هادوا أي للذين يدينون بدين التوراة والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله ما كانوا عليه شهداء الآية إذن يهود دولو ديباو gbogbo àwọn tí wọn ní tawrọt òní ìwé òfin táwọn ń tẹ̀lé odúbà àwọn wà ní nasọrọ àwọn tí ń tẹ̀lé ànàbí ìsá àwọn ni wọ́n ń pè ní nasọrọ kí ni ìpìlẹ̀ rẹ̀ apá kan àwọn àfáà ní ẹni ọ̀rọ̀ kan tí bá ń sẹ̀sì nasrọ̀níyù ni apá kan nínú àwọn ọjà ìyá òpó nasrọ̀n obìnrin ọmọ jẹ́ nasrọ̀nà apá kan nílá yáwò ní síbí yà yẹ kọ́ gbọ́dọ̀ pọ̀ ń bẹ́ nasrọ̀níyù ìlọkùnrin wọn nasrọ̀níyà ìlọbìnrin wọn máa jẹ́ apá kan nílá a tún lè pè ní nàásìríyù nàásìríyù obìnrin wọn máa jẹ́ nàásìríyà kí ni ìpìlẹ̀ tiẹ̀ náà ìlú kan bẹ̀ tá à ń pè ní nàásìrọ̀ ìlú yìí ni ìyá Mariamu ń gbé kódà táìmù tí olóyè ànàbí Ìsá náà sírọ̀ ló ti kú ò kọ̀ọ̀sídàtàn Baitul Maqdis ń bọ̀ ní Kudus bẹ́ẹ̀ pọ̀ máa bọ̀ lé ọlọ́run ọba kí n tó bí òfẹ́ kẹ́yìn hatta akhadha al-makhad pains of childbirth ojú ọ̀nà ló ti mú fa wàládàt wàládàá bí bẹ́ẹ̀tìláhàm bẹ́tìlẹ́hẹ̀m bẹ́ẹ̀tìláhàm ìlú padà fi wá bímọ sí bẹ́ẹ̀tìláhàm wà bẹ́ẹ̀tìláhàm mutawasitọ̀tún bukatun mutawasitọ̀tún bẹ́ẹ̀nà násírọ̀ wà bẹ́ẹ̀nà bẹ́ẹ̀tìlẹ́màkọ́dís tá a bá mọ̀rọ̀ ti násírọ̀ ẹ̀ẹ́kan bẹ́ẹ̀tìláhàm kẹ́ẹ̀tọ́ wa máa bọ̀ ní kudus ìlú bímọ sí ibẹ̀ ní wọn máa ń pè ní Maryamu Nasiriya táìmù tó wá bímọ tán wọn wá máa pa Isa Nasiriyu Isa ọmọ tíya rẹ̀ wá ní Nasiriyu kùkù ní bàbá ní tá a máa pè náà nu nígbà tó dìde tí ó di ànábì Ọlọ́run lẹ́gbẹ́ ah, gbogbo ẹ̀ bá ti tẹ̀lé ebi Nasiriyu ní kíni wọn àná ọmọ jẹ́ náà bí wọ́n sì bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn akọkùnrin àfa sọ wípé no àwọn ansar níbi gbólóhùn tọ́sọ ṣùgbọ́n ìpìlẹ̀ gẹ́gẹ́ nu nàìsíríyà nàìsírọ̀ tíyàn tọ́gbẹ́dàgbà iná filẹ̀ ọmọ rẹ̀ tọ́jú ànàbí ìsá ọ̀sọ̀tọ̀ sàlám bòtọ́ àtẹ̀lé àwọn ń ṣe kí ni o wọ́n ń pè wọ́n ní nàìsíríyón áwọ́ nàìsíríyón áwọ́ nàìsíríyà áwọ́ nàìsíríyà ṣùgbọ́n àwọn tí wọ́n mú nasran pé ká yọ̀yá òkú àti na àti nasrana fún obìnrin wọ́n rí sọnú èdè ṣùgbọ́n nígbà tá a máa rí ẹ̀rí láti tá a rí ẹ̀rí mìíràn ṣáárì kọ̀ báàkì wọn kí lè rí wa. جاء في الصحيح عند الإمام مسلم رحمه الله تعالى من حديث أبي سعيد الخدري ومن حديث abdullahi bin abbas ọmọ hadith abi hurayra ó sọ̀sán sọ wípé hey la yasma'u bi ahadun min hadhihi al-umma yahudiyyun aw nasraniyun thumma lam yu'min billadhi ursiltu bihi illa kana min ashabin nar kí ló ń bí mẹ́ nasraniyun tí wọ́n bá wá lọ wọ́n wá yọ vẹ́ẹ̀bù látara rẹ̀ wọ́n máa ń pe vẹ́ẹ̀bù rẹ̀ nínà sọ̀rọ̀ ọ̀sọ̀ di kiri yó sí ẹ̀rí tó bá kí nínú nínú hadithi ẹ̀rí tó bá kí ẹ̀ láàlè àsókòkò làmà jẹ́ àfi sahihayn min hadithi abi rẹ́rọ̀ta radiyallahu ta'ala arda qala qala rasulullahi sallallahu alaihi wasallam ma min mawludin illa yuladu ala alfitra fa abawahu yuhawidani aw yunassi rọ́ọ̀nìyí وفي رواية يمجسانه وفي رواية يكفرانه الحديث eléyìí ò clear àwọn wa ni à ń pè ní sọ́ọ́bì a jẹ̀mọ́ àáyá yìí àlétú lọ́sọ̀gbọ̀sọ náà ń pè àlétú lẹ́nì àáyá ìṣẹ́ bó ti yẹ pé orin ẹ̀kan àgbọ̀rọ̀ mẹ́tùmá rẹ̀ àwa tùlábùl ilmi àṣẹ́rìí àwa la ní. tèmi jẹ́ kan nù wọn àwa stúdẹ́ǹtì ọlọ́run wíbá ànábì wíbá yìí. asọ́bi a hmm. kí ni ìpìlẹ̀ òun náà nínú lọ́rọ̀wá lọ́rọ̀wá ní sọ́ba a ti hamza parí ẹ̀ wà máa ń làm sọ́ba a yẹsbu tí a bá ní sọ́ba a lédè Lárúbáwá sọ́ba a bìmánà tọ́la a wà vọ́harọ̀ ọ̀hàn Lárúbá máa ń béèrè ìjìnlẹ̀ èdè ni wọ́n ní hali sọ́ba àti fẹ̀mí yàtò so ti hu yín tí a bá fẹ́ sọ́ba nǹfọ́ mẹ́ẹ̀kẹ́ hali sọ́ba àti fẹ̀mí yàtò sọ́mọ ẹ̀ ti léyìn wọ́n naam sọ́ba àti fẹ̀mí yàtò wùlà mìíràn ọmọ wa ti heyin o sọ ba a bí mana tọ́ la a à ń bọ̀ an kanila sọ̀bàá ni yasubu kí tuma sọ̀bàá bí mana máa la kéèyàn gúrí pò ń bi nǹkan títí ń ṣe tẹ́lẹ̀ ẹni ọ̀yọ́ pò ń bi nǹkan tí a ń pẹ́ ń tọ́wọ́ àrùn àbí kan ìntọ́ yẹ náà ń túmọ̀ ara wọn nínú ìtumọ̀ wọ́n súnmọ́ ara wọn ṣùgbọ́n àwọn èèyàn yìí ìtìláfù ń bẹ lọ́dún àwọn àfà lórí ọ̀rọ̀ wọn ìyìn tí wọ́n máa fà ẹlẹ́gbọ́kan wọn náà sọ bí àbálẹ́jẹ́njẹ wọn àbálẹ́jẹ́njẹ wọn kírẹ́tà àwọn apá kan àfà sọ ìgbà àbámọ̀ ìpìlẹ̀ ń tọ́fà ìláàfì fún àwọn àfà ní ọdúró àwọn èèyàn tí ń sẹ́sìn níbo ni a ti rí wọ́n ní sheaf ọbí adam tí àtọ̀lọ́n fún làwọn tẹ̀lé wa kanu yuwahiduna Allah nípìnlẹ̀ wọ́n gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́n ẹ máa wè máa ṣùgbọ́n sheaf lọ́dọ̀ wọn àgọ́ sàdìmọ́n làwọn ń pè kí náà ń pè o àgọ́ sàdìmọ́n pé ẹni tí ọlọ́run fún tí àpilẹ̀ táwa ń tẹ̀lé agọ́sàdìmọ́n òní wọ́n wá gbà wípé ọlọ́run ọba yìí bó ṣe jẹ́ ọkàn yìí ọkàn kà débi wípé la yumkinu ahadun min khalqihi alwusulu ilayhi illa biwasitati arwahi almuqaddasa almutahhara ẹnìkan kò sí lè ráyè dọ̀dọ̀ ọlọ́run ọba yìí àfi tú àwọn ẹ̀mí mímọ́ kan tọrọ wọn bá dá ṣùgbọ́n àwọn ẹ̀mí mímọ́ yìí láàyò kínú ha aljulus wàtàmákùnù ìlà ìdásàkànẹt filikawakibi àwọn ẹ̀mí wọn ò lè ibi tó gbà wọn inú ràwọ̀ lọ gbà wọn àti inú òṣùpá ìràwọ̀ lọ́hùn sì mà òṣùpá mọ́ àwọn wà ní àwọn pẹ́pẹ́ fúrú táwọn ọmọ ṣe fún òṣùpá kọ̀ọ̀kan ẹ máa wò pilẹ̀ o mélòó ni ọmọ lọ́run kan ọ̀nà wo nìyẹn lè gbàdọ̀dọ̀ rẹ̀ ọ̀nà àwọn ẹ̀mí mímọ́ táwọn ẹ̀mí mímọ́ èrí bì kẹ́kẹ́ gbé àfinú kíni o òṣùpá àti ìràwọ̀ òṣùpá wá pọ̀ ìràwọ̀ pọ̀ èntì èèyàn bá wá fẹ́ kọjá pọ̀ ni ó gbé èèyàn bíi bàálù lọ́ọ̀dọ̀ ọlọ́ nínú òṣùpá ilé èèyàn wà mú tiẹ̀ ama hayakilu ilé ìjọsìn haikal wọ́n wà kọ bí irú ṣẹ́kìlù ìràwọ̀ tí àwa bá mú bí ṣẹ́kìlù rẹ̀ bá ṣe rí kí n ṣẹ́kìlù yóò bá ṣéèpù ẹ̀hẹ́ barakallahu fikum ìdí ìbátìmọ̀ tó rẹ̀ wọ́n bá dúró la ilaha illallah ẹ̀yọ́ bákan náà wọ́n tún wá máa yàwòrán ìràwọ̀ ilẹ̀ ẹ̀ máa ń ní ìyẹn lẹ̀ máa bá nínú àwọn nankali àwọn ẹni ibi àti a máa fàfàkúfà gbogbo tó bì nìyẹn wọ́n yà ìní yóò níyẹn bí mẹ́fà papọ̀ yóò lára ẹ̀sìn yóò lórí èèyàn wọ́n wàá pè ní nájímù kádà wà wọ́n ní ìyẹ́ yìí owó ọmọ ọrọ̀ òní iye eléyìí ipò ńláńlá àlàkúnlé àwọn sọ́bíà yìí wọ́n gbà wọ́sùn lọ́ọ̀bà ẹ̀mí mímá inú lè gbé ìrọ̀dọ́ ọlọ́run ẹ̀mí mẹ́yìn sí gbẹ́rù àwọn ara wọ̀ àwọn ọmọ àkọlé ìjọsìn àwọn wà á yarú ìran ara wọ̀ tá a bá mú ń tà wọn wọ́n yà bẹ́ẹ̀ bákan náà wọ́n sì máa kírun thalatha marrat fil yawm sọ̀láàtù wọn nìyẹn àsìkò tí wọ́n fi máa ń ṣàdúà ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ wàkẹ́nu yẹ̀sùmúnà fi sánà ṣáàrọ̀n wọ́n máa gbà àwẹ̀ oṣù kan lọ́dún láàkínà hádìhí àṣìyàm muwakot aláṣàlásàtì muwakit wọ́n wá pín àwẹ̀ sí bíi mẹ́ta wọ́n ṣe ní tẹ́ntẹ́n mẹ́wàá níbẹ̀rẹ̀ ọdún mẹ́wàá láàrin ọdún mẹ́wàá níparí ọdún à ń ṣe lórí oṣù kan wọ́n sì ń gbàwẹ̀ bákan náà yẹkìrọ̀hún lè zùúbà wọ́n máa wọ́n kọ kéèyàn máa pòhùn òní wọ́n kọ fadámọ́dá bọ̀ìbọ̀ì gẹ́gẹ́ wọ́n kọ pé ìní lọ́kọ ìní níyàwó ìní sekiri kan wọ́n kọ wàjá wàzú tẹ̀síwíjà mẹ́ṣá al-insan minan nisa ṣùgbọ́n kọ́ ìdùn gbogbo yóò bèèrè tó ọba fẹ́fẹ́ máa fẹ́ sùn ṣùgbọ́n o kò gbọ́dọ̀ má jẹ́ mina sọ́ọ́bí à sọ́ọ́bí à lọ́ọ̀fẹ̀ ṣùgbọ́n ètò ọba lè fẹ́ wa kullu rajulin sọ́ọ̀bì iyun idha tazawwaja bí muratin ghayru sọ́ọ̀bì ìyá fa innahu qad kharaja mina sọ́ọ̀ìbá walan tuqbala tawbatu abadan èyíkéyìí ọkùnrin tí ó bá ti fẹ́nu sọ́bíà tàbí èyíkéyìí obìnrin tí ó bá ti fẹ́nu sọ́bíà lọ́kùnrin ó ti kú ònú ẹ̀sìn kò sì sí ìtura tó lè gbé mọ́ ó dọ̀mọ́ náà. jama nǹkan kí nǹkan tá ń jíre o tọ́wọ́ àríwá lónìí o àbálùsùn lórúgbọ̀n tá náà mọ̀dánáìsì sùfíyà sùfíà ah, sùfí ni wọ́n sọ. So. ṣéwù rẹ̀ olèntí ọ̀sọ̀ pé ṣe báyìí ọgbọ̀rọ̀ bó ṣe báyìí àkọ́bí rẹ̀ lóbe kábàlì bàbá lọ́sẹ̀ ti mọ̀ kọ́ gbọ́dọ̀ yẹun ẹ̀sìn bú wọn lánàá ẹ̀wọ̀n tẹ́yìn náà fẹ́ sọ súnmẹ́dì lẹ́ni kò tó bẹ́ẹ̀ kò fẹ́ ra mọ́ àbí tí ìbá ṣe ló ẹgbẹ́ ìlàtì rè lókù àmọ́ bá ṣe mú kò rírun gbọ́n àwa asọ̀rọ̀ pẹ̀lẹ́ à abiramọ́kọ́ kò tó bẹ́ẹ̀ yọ fẹ́ ta ni aláfa ya kọ ẹ̀yìn tó ń bọ̀ á kọ́ àní nǹkan alẹ́ ń tọ́ halẹ́ nù ẹgbẹ́ wọn máa sọ pé bùhá sọ pé muslim àti lẹ́ ń tọ́ halẹ́ àwọn ń tiẹ̀ ńlá fi ń sọ wípé gbogbo ń tó bá ti yàtọ̀ sí sísẹ́m sàlám àwọn èèyàn lọ jí mú látọ̀dọ̀ àwọn tá à ń bú lánàá ni wọ́n wá ń tó ń kùn wọ́n ń kùn lọ́dà mi wọ́n ṣe kí ni o wọ́n wà ní àtúrí pé sẹ̀ǹpọ̀ àmọ́ tá a rì ìpìlẹ̀ àti tá a fi rì wọ́n irú irú tó ló fi rè yìí wá rí lára ẹni nǹkan wọ́n láwọn ò ní fíkọ̀ nù ẹ̀ ah, ẹ̀ ní fíkọ̀ nù ẹ̀ ó nìyẹn tẹ́ ẹ bá gbogbo àti ẹ ń sọ̀rọ̀ yìí náà lónìí kó ń kálukú ọ padà kò sí ẹ tọ́jà pé fámìlì ẹ̀ ló bí ìdí ẹ̀ pípẹ́ ah, ah, ẹ̀ pálí sùnà dáàdi wọn pilẹ̀ kọ́ra mọ́mí wọn gan-an orí tẹ̀mọ́ ìwé náà ti á kúrà nítan kò sí alọ́sọ̀tà ńlá kọ́ sànú ń náà níta sọ wàá dáa ìgbà akuku wọn kuku gbọ́n ìgbà tí mọ̀ pé ẹ̀yin làwọn ń jẹ lọ́nà wọ́n yá amú ẹlòmíì wọ́n lẹ̀ ló kọ ọbú pé àwọn alájà máa nú o ṣé ẹ sì mọ̀ pé ẹni tó bá pe ẹnìkan ní lájàmá tó ní lájàmá tó wá dáálé tó bá jágbàlagbà lọ́sọ òpònú ni bọ́jọ́ mẹ́kẹ́ lọ́sọ òpònú ni ní tó fi rẹ̀ o ọgbọ́n ọ̀rọ̀ gbọ́dọ̀ lẹ́rìí a máa sọ àtúmọ̀ tó sọ tí wọ́n bá pé èèyàn lájàmọ́ ẹni tí èè bá yàn án ṣe ìní túmẹ̀ ẹ máa gbọ́ o a wàá wò pé ìjẹ́ ẹ ti gbọ́kẹ́ni kan sọ bá ń rí láyé ní òun rẹ̀ bí àádámà tí ń tẹ́lẹ̀ sàṣálàmù lájàmà kèé sálámà sí yàn ẹ sọ kó deni wọn èsì sálámà sí kò sì gbọ́dọ̀ gbélé pọ̀lú èèyàn méjì onìkan ni ó máa dá gbélé kèé wọkọ̀ ọ̀pọ̀ pẹ̀lẹ́ èèyàn wọn ò lè fọ̀kadà gbé mọ́rúwọ̀ gbọ́dọ̀ gbé kò gbọ́dọ̀ níyàwó kò gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nù kíláàsì pẹ̀lú àwọn míì kò gbọ́dọ̀ fún yàn mara kò sì gbọ́dọ̀ gbà mara ẹ gbọ́dọ̀ bá kọ́ bá yẹ kírun mọ́sálásí kò gbọ́dọ̀ sàlápapọ̀ kọ́ bá wọ èèyàn kò gbọ́dọ̀ gba rọmọdọ́n táwọn ìbá ń gba rọmọdọ́n kò gbọ́dọ̀ sí ájì bẹ́ẹ̀ bá ń ṣe ájì kò gbọ́dọ̀ sí umra bẹ́ẹ̀ bá ń ṣe umra wọn ọ̀gbọ́dọ̀ bá pẹ̀lú àwọn ẹ̀nu pléènì. ọ̀dà tẹ́ ẹ bá ti wọ́n gbọ́ ẹnu àgbàlagbà kẹ́ tó bá pẹ̀ nìkan ńlá jàmá ẹ pé bàbá yẹn ní tẹ̀kìfìrí. sẹ́bẹ̀ yìí bú àwọn èèyàn kan ẹ̀ bú àwọn kan pé wọ́n ń kà fọ́rọ̀ àwọn èèyàn ẹ̀yin náà ti di tẹ̀kìfìrí indirectly. hasbunallahu wa ni'mal wakil wọ́n sì gbọ́n àwọn máa ń jẹ́ ń ṣe ń jẹ́ àà wọ́n gbọ́n wọ́n ṣe dójú bẹ̀rẹ̀ sọ́n ṣe ọ̀sán àṣálàm táwọn èèyàn orí ànàbírì láyé tí wọ́n sì fẹ́ wọ mọ́kà tí wọ́n sì so òwú sétí gbogbo ọjọ́ tí ó lò mẹ́ka sí òwú tọ́ba wá fẹ́ ilé ẹni ọba dé sí gbogbo ìgbà tí bá ti ń kọjá lọ lọ́jà ni o ń kọjá lọ pé kò sígbà tí ń lè pàdé rẹ̀ báyìí yóò kò ní ṣòwò tọ́ba á débi ilé ẹbí ó dé sí yá àṣẹṣẹ yóò wú létí yóò ara sùn wọ́n ti jí padà ó ti fẹ́ lọ lọ́jà ìlú ìbàdàn wa yìí láti jókòó kò sí ní ta fẹ́ gbà mí má dákun yẹn èèyàn kọ́ a níìdì káwa umma ká ronú ká mọbi yàtí ń jẹ́ àyìnlá níìdì ọ̀sẹ̀ wa o n tó fi sẹ̀ ni pé àwọn ọpọlọ táwa dé mọ́lẹ̀ ọlọ́ túlẹ̀ tí n bá parun tí mo sọ̀rọ̀ mo gba nǹkan náà sẹ́ẹ̀ mi àwọn ọpọlọ táwa dé mọ́lẹ̀ òǹtúlẹ̀ òòtú ṣé wọ́n kó o gbẹ́rìí dé.

bá ní jíjẹ tí n bá ti rí twenty thousand in wà tẹ́fsìrì ti ń bọ́ o bẹ́ẹ̀ bá rí fún mi fún mi bẹ́ẹ̀ bá rí ń wà tíyàwó àtọmọ mi ọ̀jẹ̀ lọ. mo lọ́tà ní tí ìfún ni àwọn sàásùn àwọn apẹ́dẹ́ bíi tájú ìtajú jókòó kalẹ̀ kankan náà sàásùn wàdà ràsìkò mi ò mo lè ta o. ìtumọ̀ balọ̀ náà kí n lè jàlá ní ni o wá rà o. hasbunallahu wa ni'mal wakil tó tún ọ̀pẹ tí ń bá èso tọ́ fún ọ tí mo tún nàka yẹn lẹ̀ ọ lọ gbé ẹ bá gbé náà ti sọ fún adéyèsè wọn ni ẹ má bìjọba méjì lọ́mọ o wọn lọ dá sukù gálẹ̀ one hundred fifty thousand bàtà mu two hundred fifty thousand wọn ni ẹ má bìjọba méjì lọ́mọ o because ọmọ tẹ bì kalẹ̀ tẹ ẹ nílé tọ́jú ọgbọ́n ni o kẹ ńgbà bùkátà rẹ bá ti mọ náà méjì o gbogbo bí n tẹ́ bá ní ọmọ àfọwọ́sẹ <laughs> yóò lè rọrùn lẹ́nu àfáà súnà la hawla wala quwwata illa billah fa inni muqatilun bikum al-umama la ilaha illallah jama'a kò sì sí nǹkan tó fà ju wípé tá a bá ti dàálẹ̀ tá a bẹ́ẹ̀ tó sa ẹ̀ ní tẹ̀láwọn èèyàn ìmọ̀ torí mọ̀ pé àṣẹ ẹ̀ sáà kíní yẹn náà sì ti wá ń dá wà láàlẹ̀ láàrin àwọn ọmọ wẹrẹ ní ìsìn láàrin kíní o láàrin àwọn ọmọ wẹrẹ ní ti ń dá wà láàlẹ̀ wẹrẹwẹrẹ ní ìsìn gbogbo àwọn tẹ́mẹsẹ̀ sí fáwọkẹ́ ìjọun tí ó ń wò pé òpin bí màmá wà náà ní ìsìn ó ń kálukú ti sọ̀rọ̀ ẹ̀dí ṣéwù báyìí gbogbo ti kíní o mss wọ̀ kankan afáyín náà ni wọ́n tún sọ bí àdìsí mẹ́ta mẹ́rin wàsá kí wọ́n máa bá ní sọ̀rọ̀ lọ́wọ́ bá kò hàn òun kálukú náà ti wá ń pèrè ní tọ́ọ̀dẹ̀ ibi tí wọ́n á fi ọ́ sí lásìkò wọn ò rí nǹkan mi tí wọ́n lè pè ní ìjẹ́ àfa ìwọ náà tó wá fẹ́ máa lò lọ́nà òdì Abu Zainab mo ní program kan ní òkè òlọ́lá ẹ̀yìn ni wọ́n á ẹ bá dẹ̀ gbé mi ò ráyè o kẹ́ ẹ dé seven thirty o àbúsẹ́kù ni ọ wà gbé èyí sì sáfà àwọn àfa àti ẹlẹ́tọ̀ wọn máa ṣe bẹ́ẹ̀ gan ẹ̀rù ń bá wọn síwájú ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n mushkila tẹ́ni òní wípé ó ń kálukú wa náà ń tàn wí bẹ́ẹ̀ ṣe fẹ́ kẹ́ ẹ máa gbọ́nu kẹ́ ẹ máa sọ kẹ́ ẹ máa wí kẹ́ ẹ mọ̀ bí wọn bá ń parọ́ ònkàlùkù ọ̀dẹ̀dẹ̀ ilé yóò mọ̀ ìlà fi sọ wípé àti kú ọwọ́ o bímọ bẹ́ẹ̀ kéré tẹ́ni tó fẹ́ wá máa sọ̀rọ̀ ìbá táwọn rẹ̀ bá mú àdáràn ìmọ̀ kéré àhán wa mú ìkan tó ní ìjọba ti fi síbi ìjọba ẹdí kèfèrí ó ti sọ bí ti ń lọ ní ìsìn eléyìí sọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ tá a fi ti gbọ́ báyìí jẹ́rìí kọ́ du ní kìsì láìpẹ́ ìpè adúgbò lọ́dọ̀ ọlọ́run àwọn àfa àti wá sáyìn mi báyìí ní ìsìn pé mo ti di mọ̀hádìfù báyìí ní gbogbo nàìjíríà kọ sáfà aládìsí ju èmi nìkan lọ ibi tí ń bọ̀ láti yejọ́ ẹ̀ díẹ̀ díẹ̀ kì í sí ìfarahàn o ẹ gbọ́n tí ẹ ń tẹ̀lé káàkiri ẹgbẹ́ àgbáyé náà wà wíyà ní ẹ lọ wọn ò lè kà bẹ́ẹ̀ ni wọn ò túmọ̀ rẹ̀ bí èsì ṣe ń dalẹ́ wọn máa dòdèrú ṣùgbọ́n ìgbà tí ń kó wọn jẹ náà ẹ lọ kí ni ń kà tí o fi di àfa tó o fi ń pẹ́ mọ̀hádìfù naam sheikh nasiruddin albani rahimahullahu ta'ala tí abẹ́jà ìláyé wọn ò pé ayé ti wá sáyẹn wọn báyìí o àwọn ti di muhadithu tó ń ti bẹ́ẹ̀ náà a sì ń rí àwọn tó tún jẹ́ wípé wọn ò tún mọ kí ó tún bàbà ó ní ṣẹlẹ̀ síyàn bẹ́ẹ̀ bàbá hadith tẹ́ pèrè sọ yìí wì nǹkan sàdísì ń bí ó ṣe ń bí sọ bàbá ó sì gbà padà tiẹ̀ ah mistake ló gbé mi náà rahimahullah rahmatan wasi'a khutbatul haja tí bàbá sọ wípé ìní súnà kéèyàn máa fi bẹ̀rẹ̀ ẹni gbogbo ọ̀rọ̀ pátápátá kò sì rí bẹ́ẹ̀ ṣéwùlà aláàmà fatabìlì buddha àwọn náà dìde wọ́n sì máa mọ̀ sórí di rìsálà lórí ọ̀rọ̀ mo bá libá ni pé ìdí tí òfin jẹ tẹlẹ tí òfin jẹ tẹlẹ tí òfin jẹ tẹlẹ tí òfin jẹ tẹlẹ àìmọye kútọ́bọ̀ sàsálàm tí èpè tó fi bẹ̀rẹ̀ kọ́ yẹn ọ̀rọ̀ mímọ̀ tètè máa yíra wọn. ṣùgbọ́n ìwọ fẹ́ lọ rè máa dún ẹ̀yin náà wò ẹ̀wọ̀n tí wọ́n máa ń wòran bọ́ọ̀lù àwọn oníyẹn máa ṣé àwọn pléyà máa bára wọn jà níjó lẹ gbọ́ rí pé lọ́ọ̀yà méjì parí ń kóòtù wọ́n yọ̀sẹ̀ síra wọn náà igun tó bẹ́lẹ̀ wá àti igun tó bẹ́lẹ̀ wá òun náà ó tẹ́kẹ́ ni o. gbogbo ẹ má ti ń bẹ nílẹ̀ ọgbà àná ni a máa ń hó bọ́nà hó bọ́nà hó bọ́nà alásàtàlá tó kó sọ̀rọ̀ abẹ́ ọ méjì ara padà sí aburú àdánwò tí ó bá wa tá a fi lu méjì àárín wọ́n lájẹ́ kó sọ rẹ o ìmúladé orin ẹjẹ́ àmọ́ sọ bí àtàn àyìn ìbọn ni lára àwọn àṣìṣe wọn yugosiluna mautahum wọn máa ń wẹ̀kù bá a ṣe ń wẹ̀kù yukafinuna wọn máa ń fún kafan wàyẹ̀dfàrúnà fil ard tata al-ard àwọn náà máa ń sìnkú gẹ́lẹ́ bá a ṣe ń sìnkú. wọ́n sì máa wọ̀wẹ̀ jẹ́nàbà wọ́n sì máa sọ fún bèètì ọ̀bà nírun kọ́ mọ̀ wá sí mọ́sálásí àwọn bí wọ́n pè mọ́sálásí wọn haikal ní ìbíjẹ́ ní ìṣẹ́ jẹ́nsẹ́ wọn ẹ̀ wá máa wè mà fàdọ́ inú nọ́fsì al-arba tí wọ́n bá ní ẹ̀mí rere nǹkan mẹ́rin ìpìlẹ̀ kan máa wà lára ẹ̀mí gbogbo ẹ̀ òun wá ní wọ́n fi ṣe foundation ẹ̀sìn wọn bí ìgbà ta ní àríkánul Islam alákọ̀ọ́kọ́ òun ni àlìrífà ẹ máa wè mọ́ àlìrífà kéèyàn jẹ́ alámòjú náà ntí ọba ti jẹ́ tiẹ̀ má wà lọ́nà àràmù ẹnìkan lanu ẹ̀ lónìí ó pe ẹnìkan pààyàn pààyàn orí àga tó ń gẹ́gẹ́ ti jókòó tó fi pèèyàn pààyàn pààyàn èèyàn lọ́pàdé bẹ́ẹ̀ o. naam ifa tí wọ́n bá nà ọwọ́ máa wulẹ̀ ni ifa kò ní wòdi obi olómi kì í sẹ́tọ̀ mi ifa tó bá rí ọkọ̀ tó fàyìn pọ̀ kò ní wò kí nǹkan bí wọn bá bọ́ ẹ̀mí ẹ̀ sẹ́ńtọ́ lọ́kùn ẹgbẹ́ wọn sọ ọ́ bíyà tóun ẹlẹ́ẹ̀kejì alẹ́ àdáàlà wọ́n èsì ìsábòsì tọ́ ọba mọ̀ pé antamina sọ̀bì ina hakan ọ̀ gbọ́dọ̀ gbóǹkó ní ìkàmọ́tì ẹ̀ tí ẹjọ́ bá sì dé kọjá kọjá ní ajẹ́bi èmi mọ̀ jẹ̀bi tọ́ ọba ti parọ́ pẹ́rẹ́ èsì sọ́bì àgídí mọ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní alẹ́ hikima ọgbọ́dọ̀ gbọ́n ọ̀rọ̀ ọgbọ́n ló sì máa jáde lẹ́nu rẹ̀ ọ̀lànà ọ̀làyè wàṣàjáà ó sì lákẹ́ lórí òdodo tó bá wà wọ́n wá ní mímẹ mímfàdọ́ ilẹ̀ nafsi alìjùzì ìyá ó ní alẹ́ àmàlù sọ́ọ́lẹ̀ gbogbo sí olóore ká máa wá dàbí pọ̀ ká máa kankan gbogbo yòókù òtún gbọ́dọ̀ má ẹni tí ó bá sì ti jẹ́ olórí wa tí ó máa jẹ́ bí ìmáàmù ti àná tí ó máa líìdì wa jọ́sìn a máa pè ní kamaru kàmírọ̀. àwọn sọ́bíà nìyẹn jẹ̀máà ẹ wá máa wo ẹni tó ṣẹlẹ̀ sáwọn ìpìlẹ̀ sí ibi tó ti ráyè fẹsẹ̀ múlẹ̀ tòsí iraq ni tí ẹ gbàlégbò kó ń bẹ àtàwọn apá kan náà lọ́wọ́ jazira alárọ̀bíyà ṣùgbọ́n tí wọ́n bá lẹ́nìkan inú gbé ẹ̀sìn wọ jazira khususan madina a máa pọ́ńtọ̀ ní abu kabusha tó jẹ́ ara àwọn bàbá bàbá bàbá bàbá fún yàrá nàbí kí lè rí wa ìbàtà níbi dìde ló jìṣẹ́ ìyẹn ló fà á tí àwọn kan filẹ̀ pé à sọ́ọ́bíù ni ṣé ẹ mọ̀ wípé àbúkábùṣà ló mú ẹ̀sìn sọ́ọ́bíà wọ Mẹ̀dínà zayyana surata najim minan nujum surata najim minan nujum wa bana lahu haikalan ọkọlé fún ó sì ń kakọ asáàsùn òun làwọn tí wọ́n tún wá ní máìlù sẹ̀sìn ọ̀dọ́ rẹ̀ ní asásí ó sì jẹ babababa fún ìyá ànàbí wọn ni à òun ló jogún babababababa àyà rẹ níbi ẹ̀sìn tí ṣe kíni o ti ń ṣe báwo ni àṣẹ wọnú ìsìlámù báwo yẹn mùsùlùmí ṣe ń kó sẹ́yìn sàṣìlám wọn wọn ń pè wọn ní subat àwọn kẹfìmọ́ ń pè wọn ní subat kí ni ẹ̀rí wa sáàdù bùrù mọ̀ọ́b ọ̀rẹ́ ni òun àti umayya ibn khalaf tó ń jẹ́ kékeré sí mẹ́ka tí sáàdù bá ti wá wá mẹ́ka ọ̀dọ̀ umayya ni máa dé sí ọwọ́ adé sọ́dọ̀ Umayya njọ́ kan ọwọ́ ní ya Umayya unzur li waqta khulwatin la'alli atufu albayt àwọn tí ń gba sílámù ní Mẹ́dínà gbà náà wọ́n sì mọ̀ pé àwọn àmàdínà inú bíọ́ sáwọn àmàdínà ọwọ́ ń sọ fún rẹ̀ pé bá ń wá táìmù tí ìdí kàbá máa ń dá kí n ráyè wáyé poli ọlọ́run kójú ọmọ pọ̀ lára mi Umayya dìde ọmọ ń wá táìmù ń gbòtú táìmù kan ó ní táìmù báyìí ọ̀ya ọba ń lọ bí ṣe ń ṣètò wá fún báyìí falakiyahuma Abu Jahal Abu Jahal bá pàdé àwọn méjèèjì asi lakọbu tí wọ́n máa ń pè Umayya ní Maka tí wọ́n mama ó ní Abu Safwan Abu Jahal wá ní ya Aba Safwan man hadha alladhi ma'ak nínú riwaya gangan bó ṣe wá ní wípé man ma'aka hadha ta lẹni tí ẹjọ́ ń lọ yìí tó rójú tuntun lélẹ́yìí ọ̀rẹ́ mi nìyẹn sáádù bùnú kíni o màáàdì ara Mẹdínà tó wá Àbújá ah, nìkan fèsì ẹ̀ ní wípé àtẹ̀túfù bìlìbẹ̀t kí n wá lè pọ́wọ́ ní ìsìn lẹ́sí ògbèjì kí lọ fẹ́ sọ fún mi ìwọ díje ọ̀wá yípo kàrá ní ìsìn wàkọ́dí àwáyítò mùsùbáta àwọn ọmọlẹ́yìn sọ́ọ́bíù tí í ṣe Muhammad àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n sápò ń bí ẹ̀kún àsọdọ̀ ẹgbọ̀ta wọ́dọ̀ wá wá bí kí ló kún ọ̀jọ́ náà àwọn bàní jẹ̀zímà fi gọ́sọ́dì jùdẹ́ìmà nígbà tí ẹ̀sà sálàm lọ́kọ́dún wàlíd lọ́rẹ̀ ìjà lógún àwọn wọn wọn ọ̀gbọ́ èdè yìí torí pé tí wọ́n bá ní sọ́ba àlídìí Lárúbáwá téèyàn bá fi ẹ̀sìn tí ń ṣe tẹ́lẹ̀ ẹ̀lẹ́ tó tún wá ń ṣe ẹ̀sìn ní ìpadà wọ́n tún máa ń lò fún sọ́ba à ọba ní àsìlámù tó ń sẹ́ ti gbà sílámù abẹ́ gbà sílámù wọ́n ní sọ̀báàna sọ̀báàna bí ṣe ń pa <laughs> wọn lọ́nu ìntí ẹ̀mìnì àti kónú tàṣí sẹ́lẹ̀ ìlú ìsìlámù làwà báyìí ìlà wọn wí ṣùgbọ́n èdè táwọn lò ìdàkejì ẹ̀ ní Khalid Walid gbọ́yé kò clear nígbà tó di pé wọ́n pẹ̀tàpẹ́rà sí Iraq àwọn furus wọ́n dìde wọ́n kógunjà Iraq nígbà tí wọ́n kógunjà Iraq àwọn sọ́ọ́bí ẹ̀sìn sọ́ọ́bí àyè wọ́n dàrú àwọn tí ń ṣe lọ wọ́n jẹ gàba nílẹ̀ lórí wọ́n ní ẹ̀sìn tàwọn lẹ́ẹ̀mọ́ ṣe o àwọn Róòmù náà tó wá jẹ gàba lọ́wọ́ tòsí Jaziratul Arab àwọn sọ́bíà àwọn sọ́bíà tí ẹ̀bá ń bẹ̀ wọ́n jẹ́ náà là nípa nígbàtí ọ̀gbẹ́ni kánú àwọn ọba wọn tá à ń pè ní Constantine tó ń jẹ ọba ọsọ wọn dìnnà sọ́rọ́ ìdán àwọn Yahud onafrus tí wọ́n mú àwọn ti yẹ̀rọ́ọ̀kì àwọn Róòmù àwọn nàṣọ́rọ́ làwọn tí wọ́n mú àwọn tọwọ́ ìsàlẹ̀ ń bì àwọn sọ́bíà tí ń gbé ìrọ́kì táwọn fúrúsù mú àwọn sọ́ọ̀dì yehud ṣùgbọ́n ìpìlẹ̀ sọ́ọ̀bì àwọn wọ́n ń lò mọ́ yehudi ìyẹn ni àwọn apákà àfáàfi sọ wípé sọ́ọ̀bì à dínún bẹ́ẹ̀nẹ̀lì yẹ ẹ pé sọ́ọ̀bì à dínún bẹ́ẹ̀nẹ̀lì yehudi wà nasọ́rọ́ apákanilá dínún bẹ́ẹ̀nẹ̀lì yehudi wà lìmọ̀júùsì torí pé mọ̀júùsì bọ̀ iná àwọn èèyàn náà sì ń bo òṣùpá abúlé dìínú bẹ́yìn nàṣọ́rọ́ bẹ́yìn nàṣọ́rọ́ níyà wàkíní o walmadus onisọ́bíà àwọn tí ìṣesí ibi yẹ̀wúdí ó ti wọ àwọn ti fúrúsù ńgbà tí pé wọ́n ti kó wọn lẹ́rú wọ́n mọ pẹ̀lú ẹ̀sìn wọn àwọn tí ẹ̀ tí rọ́ọ̀mù kó lẹ́rú wọ́n jẹ gàbálẹ́ wọn lórí pẹ̀lú nàṣọ́rọ́ níyà pẹ̀lú ẹ̀sìn kìrìyó àwọn yìí mọ́ kìrìyó mọ́ sọ́bíà ìyẹn lọ wá jẹ́ kí àkáàmù wọn kó fẹ̀jú lọ́dọ̀ àwọn àfà onífíkíù táwọn apá kan mi sọ wípé à tọ́nà ń bá ti lè pé alùlù kìtàbì alẹ́ lẹ́ àwọn sọ́ọ́bíà ìmáwọn yehud torí pé àwọn táwọn àrí o tí wọ́n jẹ́ sọ́ọ́bíà yìí o pẹ̀lú àwọn afúrúsù o bí yehud náà ni ẹ̀ ń ṣe àwọn kan gbà alẹ́ lẹ̀ wọ́n kìtàbì ṣùgbọ́n nàṣọ́rọ̀ làwọn ọlẹ́ wọn mọ́ tọ́nà àtàwọn àrí hijazi ní jẹ̀zírọ̀ ìntàní wípé bíi kìló náà ni wọ́n ń ṣe o ní à ń fi sọ wípé hum alùdíní bainal yahudi bainal yahudiyya wan nasraniyya hal lahum kitabun aw laysa lahum kitabun minas sama wọ́n ní tíà àpò ní tíà àbí ṣé àkáàmù àwọn ìkìtàbí àmà lòlẹ́ lórí àbá àti kíni o àbá ní lòlẹ́ wọn ní lórí ìbéèrè wá wá wípé àwọn àfa àti àǹlá ní ìlú àkàmálì kìtàbì pẹ̀lú wọn àwọn lọ́rọ̀ wọn wọlé jù wọn lé tẹ́ ẹ bá lọ́rọ̀ wọn wọlé wà sọ́ọ̀bì ìnà tọ́lọ́ ọba wí ń bì àwọn ẹ̀sìn míì gẹ́gẹ́ bíi majus kó kúrúdọ̀ sọ pé wà ní majus yìí kúrúdọ̀ sọ bẹ́ẹ̀ kí tí o tún mú àwọn ìran ẹ̀sìn míì náà kò tún sọ ọwọ́ aṣọ wọn bá àwọn eléyìí nìkan wọn ni ntọ́fà ni wípé tá a bá wo ntọ́lọ́nfẹ́ sọ́nbi ayayi ọ̀rọ̀ tẹ̀kírírù ìgbàgbọ́ ìfi ìgbàgbọ́ nílẹ̀ lọ́wọ́ fẹ́ lọ́lọ́sọ̀ fẹ́ sọ ń bí nígbà tó di bí ọ̀rọ̀ ìjẹ́rìí ó padà dákú àwọn yòókù o nínú suratul hajj innal ladina amanu wal ladina hadu wan nasara was-sabiina wal majusa kafaru in wal ladina ashraku inna allaha yafsilu bainahum ó clear báwọn àwọn sọ́ọ́bì àwọn èsè yahud wọn èsè nasọ́rọ́ ṣùgbọ́n tó jẹ́ kí nǹkan yẹn ọmọ ata síra la ìlàsẹ̀ kí ni o òun la sọ lẹ́ẹ̀kan nípa ìwà tí àwọn eléyìí padà kò sí ẹ la nígbà tí àwọn mú ọ lẹ́rú àdìgbà táwọn eléyìí náà ṣe kí ni o tí àwọn róòmù mú àwọn tìtìn lẹ́rú wọ́n sọ di nasọ́rọ́ àwọn fúrúsù sọ àwọn yóò di kéńkọ́ rẹ̀ wọ́n yí láàrin bíi àti àárín òun ìdán kí wàá lọ́fà tí alọ́sọ̀tàn fi à ń sọ wípé ẹ ń bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn olùgbàgbọ́ òdodo wọn gbọ́ lọ́wọ́ gbọ́ tẹ́lẹ̀ àbí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ tẹ́lẹ̀ bákan náà masala kan bẹ masala usuliya alọ́sọ̀lọ́wọ́ fún aláàyè inṣàlá nǹkan fún bàkìyà níjọ́ mẹ́jọ á kílíà rẹ̀ a máa ń pè kíníkan ní àtẹ̀kílífù alìlìjà ìyí. wa munafatu alìlìjàì lìtẹ̀klif ojú méjèèjì ń á clear rẹ̀ bí ẹni láì wá ti kọ̀ọ̀rọ̀ níbi àyà tá ń bọ̀ nípìnlẹ̀ wípé ṣé wọ́n lè jẹ èèyàn ń pa ṣé gbàgbọ́ tí ọgbọ́n lọ́n gbọ́ tó yẹ pé ń pa àti àdánwò ni ó mú ṣe tí àdánwò bá wá lè dédi ibẹ̀ kí ọmọ jẹ mí tàbí kófò ọmọ ṣe mí tàbí kí ẹ̀kọ́ ọmọ ṣe mí sáà lè pọ́ńtọ̀ lórúkọ àgbò òdòdó sọ́lọ́run lápẹrẹ mo wà nílẹ̀ ṣẹ̀ríà ẹni tí ọba ti etí ṣọ́ọ̀pù rẹ̀ lásìkò oorun ẹ̀wọ̀n oṣù mẹ́fà ní lọ. mo wá ń sáré ti ṣé ń gbalada pé mò ń tètè dé mọ́sálásí pẹ̀lú òfin tí ń bẹ̀rẹ̀ àbí nìgbà bí ìdílé ìlú wáhídìí lùkọ́hár نستمر في هذه المسائل في التفسير القادم إن كان في العمر بقي هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا